النبي الكريم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وبارك وبارك على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد آمين الحمد لله الحمد لله ملك يا الله تبارك وتعالى كنا للمواقعين ونوارجين من البركة والجوع وشياء البركة القرآن من البركة علي باباي كردوا بإذن الله يكتبها والجوع سورة برادين ولن تسورة برادين ara ẹ̀rọ náà wọ́n máa yá bá ní ìlú ìlú rẹ̀ ní ìpàdé ọ̀gá ní ìlú ìyá Muhammad ìyá Buhari ara ní ìmọ̀ Màràbà Rábí wò láyé kú yìí bí ìlú ìlú Àmín. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآية لهم أنا حملنا ذريتهم في وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينظرون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا قال الذين كفروا للذين آمنوا أنطعم من لم يشاء الله أطعمه أنطعم من لو يشاء الله أطعمه أنتم إلا في ضلال مبين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 وخير العلي علي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وصاحبها في النار أعاذنا الله وأجرنا من النار أما بعد إقام المسلمون السلام عليكم ورحمة الله وبركاته ewu tọ́wọ́ náà yá láàrù pé ilé wọn yóò gbọ́kọ́ gbọ́kọ̀ yà á ti rán máa dùn ìmú ọkọ̀rọ̀ yíò ní àlùbáraka ìhùsù àlùbáraka oyú yọ ya àlùbáraka oyú yóò yí mọ́ gbọ́kọ́ gbọ́kọ̀ àwọn tó yà máa dùn ní ìmọ̀ ọdún náà yí kíṣà wà dùkọ̀ lọ́wọ́ lulẹ̀ kùrán ìròyìn ìròjúwé aláwẹ̀ ọjọ́ jẹ́ kéèkè ṣẹ̀mọ́ àdúrà àtẹ́dẹ́ tágẹ̀dọ̀wà kọ́dára nà ní mọ̀nà tẹ̀dọ̀wà yá tẹ́ àìkímdì òjímọ̀jí máa mẹ́ẹ̀kí wọ́n mọ̀nà kọ̀lá yóò pọ̀pàá kí á dúnlẹ̀ tí ó lọ pọ̀pàá ìṣètò yóò bá ábí ibi kí ń lọ́lọ́ kọlọ lẹ́yìn ẹjẹ́ máa kọ́ àlọ́wà yóò ṣẹ́ ọ ìgidẹ́ kàdùkò gbogbo àkùrọ̀ ánìmọ̀nà ṣeun kẹgbó aya 45 àdẹ́kó wọ́n gbọ́kọ̀ aláwọ̀ akùkọ́lá oyé àmì káàfiri mẹ́pọ́lá ọjọ́ ka oyé àmì káàfiri ọ̀làgidẹ́gidó oyé àmì káàfiri àṣojí ah, káàfiri kéte ìwọ́n lè lè kàdé àwọn ṣokọ́lú oyé mú náà kéèké ó nà kí wọ́n mú dàbà àpàwọn tí a ti ẹ̀dọ̀ kàná ti yẹ́ ẹ̀dọ̀ ọ̀ọ̀là ti dẹ́ ẹgbọ́lú oyé kọmọdún ńgọ̀lá lẹ́dẹ̀ gòun dẹ́ وَإِذَا قِيلَ وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين بارك الله فيك الله أكبر يعني وإذا قيل له كهما معنى أمون àmúnisọ́jọ́ bogi adọlọ yọkpogo maka ŋa ma tsie dɔ maka ŋa ma kɔ ɔgɛsia yɔ yɔ kakini eyi waazi kuma tsi ma eteku ma bɛyi na ayi kum o mɛra yi lɔ ɛnki dɔwɔ gbamɛ kɔma kalifɔku ɛnki dɔwɔ bimɛ mɛra yi lɔ ŋu lɛ mɛ ɛniki ra yi lɔ ɛnki alɔ gbamɛ lobimɛ wa لعلكم تتقون ترحمون سيدك يا يوم نبويل mamumu dama sana ya ngala oye jak mata jale ngala oye ni o o wama ta'tihim min ayatin min ayatin inaya adunga aya olamiji ngane ani aya almanzura aye ma se jugo ali ani aya almaqru'a aya ojo ekise gba ma gba ta ma gboro kojo ka emda bi to ya aya almanzura amengi kojo se yo emi jududo ki adun alele ka ki e anibi waju jo jo si uja ka nibi waju jo jo ge ki ojo si ama ayatul manzura de eu tukalo kogaga kanibi dunya loa nakami tukalo kogaga kanibi na ko na kika kinu go yele de la ilaha illa allah symbol o nkola terms yo memele kanibi na de euka ke oyuma kedago yi kola leke ni ke mundu tukalo ugbo yi le mude we pele igbogbo tojo na ega mo no wo wo kojo do ba ni bi ise dale oya na nigeria wa imi apa ke yo yale yo la won range alejo la ilaha illa allah yo yale ona kwa ne ki anya ji elebere ene ni la ilaha illa allah wa anabi muhammadu ẹ̀kọ́ ọjọ́ dùn àwọn jálè rẹ̀ ó yà ní pẹ̀rọ pẹ̀rọ state in india ẹ̀yà mamukú ya yí láìláha ilọ̀lá tẹ̀tẹ̀ kọ́ta kọlọ̀ngọ́ jẹjẹ akọlọ̀ngọ́ wọ́wọ́ muhammadu rasulullah àìkọ́ ma nípa dọ́wà in asian country àìkọ́sódó yóò ìtàdó yárí alùkànníbì náà fún àdọ́jọ́ ìdú ti ṣẹ́dà àkáníbì tàníbì ọjọ́ dẹ̀ àkàkí ti ṣẹ́dà ní àkáníbì tàníbì ọjọ́ kùránì kọjọ́dù pà níbi sọ́lọ́lọ́ àríwẹ̀sọ́làmà ọjá onúbẹ̀lẹ̀ gálà kìnnọ́kọ ìgbọ̀ lagos yọ ọmọ bí á tánẹ̀ kùránì dí ọmọ alẹ́dẹ̀ òkú ìbòyè kụrụ anyị kekelee n'ịntanetị bịa banyere yi. quran mirakulu in lagos lagos yi ọ na-ewu. Port Harcourt na-enacha dini islamu atụwa echi achụlaka dini islamu aka ọ ma ọ ga-ebitanye ịchekwa ọgbọ ndị ọjọọ ndị na muhammadu rasulullah yakoto go yiwu amma wago onugbe ohun mẹun kìíṣe ní ọkọlẹ́gà ma bàbá àdúgbà dínì máa kọ̀lá lẹ́dọ́ yọ mẹ́rẹ́ ilẹ̀ mẹ́ o sì the work of devil oh it is a work of devil mọ́mọ́ kọ́pá bí ó yọ ma ń dúlé túgbà mi doctor àmì surgical àmì surgical doctor mọ́mọ́ ma ń dùn títí màmá wọn yíò ta gbẹ́gílá ilẹ̀ ìlàlá ọdẹ́ mọ́sọ̀kọ̀ ọjọ́ ìyàtúmọ̀ ọ̀la yẹn yẹn máa pípẹ́ màá mọ́ wọn yíò máa yí ta port harcourt ọ̀la ìgbàna mẹ́wò tí ilẹ̀ tí yóò yàmí gbogbo mdàmáàkì lórí àná ẹgẹ̀ àwọn ọlẹ́gbọ̀n màta ma ma ọjọ́ kọ́nà ma ó tírìt kí bí ẹ papò láìláìlàlá òyìnkì wá ní òyìnjọgbó yíwì òun ó tó parí ìyá kóbi ẹ̀wọ̀n ọgọ́ ìka ìnẹ́ka kọmọ yé èmi èmi yáṣe èmi gbó ẹ̀wọ́ àkáàkiri gbó ọmọ ẹ̀wọ̀n gé lẹ́tọ̀kọ̀ toda wa mduki tanga dini cha wa mune juma choloka ngogwan kavrisi kojo tanya ka ukata iya cha choloka paka che uba mune kumaro abe kuma koko bio yu kuma dudu kile kile amu kama ukata ni oto dun ojo kama ukata hii eri ka boko bi afro afimu yevo no adunga edema

ìṣàwọn ka àmá yíyàn kó máa fíìmù ọ̀lọ́gẹ́lẹ̀ kó máa dúdú kú bèèlẹ̀ kí náà lé ní tó dábẹ́lẹ̀ àní ayátù alìmẹ̀ndúrọ̀ àní ayátù alìmẹ̀kọ̀rọ̀ à a máa ya ekùnmá gbá bá máa ya ekùnmá ekùnmá gókè àmà kí ọjọ́

gẹ̀ǹgọ́zọ́dù kẹrẹ̀bọ́ ìdórídà tánẹ̀tà bókòlóká ilé ìwò ní ní kí pàbẹ́ ọ̀kìlẹ̀ yàn yìí ọgbẹ́lẹ̀ náà káàbù abàmà átá tẹ́mpà ìsìlámù lọ́nà ọwọ́ rẹ̀ ó kàṣọ bọ́ mẹ́kẹ́lẹ́mù ìwọ náà kọ́lé ìtọ̀bọ̀ kùránì máa amẹ́mẹ́ ní fóònù ẹ̀kú iwó tẹ́ dé mú abẹ́ni àkóta onẹ̀rí ilẹ̀ ọbẹ̀lẹ̀ àwọ̀ ìtakòwú yìí ní àmúnẹ̀ àtàlábò máa ní àmúnẹ̀ dúkìtà àbò máa O kàdé ìfóònù mi ọyẹ́lẹ̀ ya ojú yóò yálẹ̀ ìyẹ́ ọ̀nà ìkùránà kojú ya dágídù tí kùránì àṣánákọ́nà kùránì yàgbòmú malalalalalalala ọgbẹ́lẹ̀ ìdí ogun kó àti ọmọlẹ́pọ̀ ogun lẹ́ kétékétékétékété wà ní ohun náà yóò papì ó tí ọ̀yẹ̀ wù dúnagúnagí yóò tó yóò yí ohun ohun náà gbọ́ ẹnẹ̀ ní ẹnẹ̀ wọ́n anílì muhammadu kí paul gindiri Ubo plantiu alayhi la'in Allah 1997 takojo wa poyi ko pa ko ta before that Quran o yo yan dun loji irugebo dun nowo obo ye Quran ni chan ke cho ko lo paralyze Let's praise your Lord, hallelujah, Jesus power, super power, Jesus power, super power. Jesus power to bá bá Jesus power to bá bá Our Father in heaven, we glorify for your holiness. We bow down before you. Jesus, Imagine Martini word of bí. If prayer is the word of God, let me paralyze. Rọ́nà ti kọ̀ lọ yóò ìṣẹ́ ọjọ́ gẹ́mọ́gbọ́ mẹ́rin ẹ̀dùn tó mọ́lá ma prejo lord um, ma na peli to bi ogane ile la ma na ko kida ba gbo to ogane kide i abi gba ngane e wa bi gba et ma bok ma pe yu ma du kwa ne yi ki ka gbele ta no mi ina na du nigeria ke yi e ma ya hun e yi ma ya hun oga imam e du teaching hospital jo ma ma ne ke e is aria ma fly on top ma try try ma fail o titala o yi kika igbele abenia ke ya e kika igbele o le mea ma wo ora na medo ome dabi aluti e kika igbele e leun ma do dabi a trien e eno abenia mẹ́ni ọgẹ́lẹ́yìn tẹ́ gbogbogbogbogbò inike kọ̀lá ní àníke kwánì gbogbo takìyàn kú yìí 1997 ẹgbàkìyàn kú màmú òkú ń lò tánì kú ma tòyọ̀hún tí tòyọ̀hún lẹ́yìn ọjọ́ kùmàdù yìí kí mú dọjọ́ àkóyà tá ọ̀nàgbà ya pa kámẹ́tù òṣòlò ukú ẹni ọ̀nàgbà wọ́n ya pa ìmúdọ́jọ́ yíma àmà àbáyé ìjúmà mẹ́rin ni dókè alì àà ìjúmà alọ́ ìmànàmẹ́ ìjúmà mànàmẹ́ pẹ́kú àmárọ́ nàí àmábí ọ̀nà kẹyọ kẹ́ẹ̀dẹ́ kàmárẹ́ yọ yìí ẹ̀wọ̀n yìí àmúdá tó lè kìí ẹ̀dá tó lè kìí bẹ́ẹ̀bẹ̀rẹ̀ tọ̀ bàkí jùmọ̀ ní bàká máa sacrifice abóyẹ̀ kàká máa yí jùmọ̀ ní bàkú jà ní àdáhà máa ujé lé kàkùmàjà màkọ́ di ní rẹ̀ màtí ní pọ́lámá ujé àpapí christian máa ọkọ̀ yéésù yìí yóò dúdú ọbẹ̀lẹ̀ máa dé ìpọlama máa dé ìpọlama máa pa àwọn tó máa parí lọ ọbẹ̀lẹ̀ máa dùjà gbogbo ìṣọ́ọ̀ṣì òyà wọn lè kàdú ìyà ẹ̀kú ìyà kí mú dánú ìyà wọn látàrí pàdé òkú ọ òkú ẹni ẹ̀ máa wíta pàtì máa gbọ́ ìyá gàtí àpàtì máa pẹ̀lú màkádàrá pàtì pápápápá òyà màmúgbẹ̀yàn òyà orí dú onúgbàmọ́ pàpàtì òpẹ́ ní ajíjàké mọ́ pàtì gbọ́mọ́ òpẹ́ ní ẹ̀fàdó ma fàyàrí ọ̀pàpọ̀ ṣakadó ọgọ́kẹ̀ màkẹ́ bí a máa fò fún wa ní trọ́kàtàtẹ́ rẹ̀ ẹ̀hùn dé ọ̀kàyà ìlú ẹbọ̀kìyàn náà láwọn pé kùrà tọ́nà máa pa máa pa ọjọ́ lẹ́kọ̀ọ́ máa tètè jọ mọ́kùnrin ó yẹ wà ní àpámi kírísítẹ̀ni yọ láríà ní ẹ̀rùn tí kàjọ láríà bí i àìní máta bí kùránì náà kùránì ti kọ́ rẹ̀ before ṣe ìmí kùránì bẹ̀túgbọ̀kọ̀ bí

kuranu onugbonugo matile ugboduma weligen otitala ngoma yale kurani oyo oli ejo ona yiji fi mayale ke kurani te work of devil ko kurani ti kola devil ko a oko joke una ki ji devil lekago una gbe devil yi imide ne wi missionary una go Allah ya yi gaskiya to da bale ga ya kadihun hihi ya hasimu ya hasimu amma da ƙurani yọwọ́ amma da ƙurani gbóne amma da ƙurani gbóne mú mẹ́mọ́ mẹ́ka wọ́n jọ oyo aka oyo ma káàkiri pàmì munafiki wọ́n máa ta ihe min ayatin min ayatin pé a máa dúnmọ̀ oyo ilẹ̀ idú ìwọ́n mọ̀ mọ̀ náà illa kanu anha muhridin se de ma to na de ya le mana le ga se jugede ma mi judoro ti ma ju ko abo ma teni emi ma na du defense de ti o lele emi ma na du defense u yi ma ma emi le rola ma ma me ju de ko ge ti o yo ge be ti ja ma continue obstinate o yeun o ji coverage ma illa kanu anha mu'ridin aya 45 mboka tani hahi wa wa idha qila lahum ittaqu ma bayna aydikum wa ma khalfakum la'allakum turhamun kama tani ne to aya le mini no aya le ola is allegorical magani ko eo timini no yale ka kona we literal meaning of the point of view kamo yoyi an kai halaka ta ami mufassirun makoya yale dabo na melu e ka ma marailo e un ki dogama e ki dogama e un ki dogama ti e yagmenu go yi lojo abame gbole gudu beba ngi qur'an koko koko agbo bele na le gudu me lóhun tó gbá mà pa òkè tó ọ̀bì ma ń gbẹ wọn lẹ́dẹ̀ ń gbẹ wọn lẹ́dẹ̀ àbá máa tó kò mọ́ ní alẹ́ wúdà lókàtí kura ní kókó bá lóhun tó ẹnkì dọ́wọ́ gbá mà pa òkè tó ọ̀bì ma lẹ́ àmì mufasirun mà kó yí wọn wà lọ́nà wọ́wọ́ èyí tó kẹ́dù yàgbà àmì máa lẹ́ni ẹbọ àmì mufasirun ọjọ́ dé màwọn magmako yí alkùránì ìtẹ́kù ma bẹ́yìn na ikùn àmẹ́wé fi jọgbá múmẹ́ bí ma náà mọ́ yà kí ilé gúdú kò ma lò lè tó yẹ́ ẹ̀gbìtì pọ̀ọ́yọ́ kọjọ́ pàmàlù ògbé lè gúdú ìgbélé na dẹ̀ wọ́n

kàgbọ́gùn ṣù béèkì lè wúdú ìgbélé ìgbélé tẹ́kù ìgbé kàmẹ́dẹ́ yídó ìní mẹ́dẹ́jú wọ̀ lámá mẹ́mẹ́júdù wọ́ kàmẹ́hán lámọ́lá làálẹ̀kún ìrọ̀hàmù yàjọ́ mẹ́nu ejú omi ọjọ́ amúnà ejú pọ́bù fásara akadọ́mù fásara èkéjì òyí ayayi اتقوا ما بين أيديكم mẹ́rọ ìlò ẹ̀hùn kì dọ́gbà mẹ́pà pàlúgbì ilé ìrìkmẹ̀dọ́wọ́wọ́ ilé ìrìkmẹ̀dọ́wọ́wọ́ kò mi ń mú mẹ́ẹ̀ ilé ìrìkọ́kọ́ jẹ́ àdínì ọjọ́ pẹ̀lú yẹ́ gbìtì rámọ́má àmàdúdọ́ àdínì ọjọ́ èémì ilé ìgbà mẹ́dọ̀ ma to ye ti odo wewa kele gudu ma dudo unga mo mema ta ma mo ma ko oyo ye e ti le amo ma jane me o ma e mo wa ta ko o ma ti ni leje bele aba ta o me o ma ri ene je me aka ta de je je re aka ta nga je je je ato ma yi o ta an ta an ta ma alka te o de mi re inú tókì jẹ́ ní ilé ìfikọjọ́ bí túmọ̀ gbá lé ọwọ́ mà ti lọ ọwọ́ ma ma ọgẹ́ nẹ́yí mẹ́dẹ̀júmẹ́dún àbẹ̀kúmẹ́dẹ̀júmẹ́dún wọ́n má alifọ́kùn kó bẹ́ẹ̀kì dọ́gbà lè gúbi gbélé mà ti ọgẹ́ lẹ́kọjọ́ bí túmọ̀ gbá pa ilé ìfimakùn àdọ́wọ́kọ̀ èkì tọ́gbà mẹ́ta mẹ́ta bí màmá tí sójú ẹ̀bí ti fáàmà àmì ìmọ̀ múdà máa tó wù nínú àmà yú máa já ti kọ́ọ̀tù yìí ó yẹ ẹ̀bí ti lẹ ọjọ́ bí túmọ̀ ọgbà abẹ́gì lèkú ní pẹ́lẹ̀pẹ̀lẹ̀ ọjọ́ gẹ́lẹ̀ ọjọ́ àdúgbà mọ̀ ọgbà máa bẹ́yìn náà àìdí kó bẹ́gì jọ mẹ́rin má dẹ́yìn wọ́n máa kàlùfà kó kó bẹ́gì lèkúdù màdúbì màtẹ́tẹ́ lèkúdù sáka màtẹ́ mẹ́wàá pàtàkì kónú rẹ̀ mẹ́ẹ̀nì kejì yúwọ́

turamun iyek man goyile matuko wala ibo fa a'radu jawabuhu mahzufun taqdiruhu fa a'radu matuko kolo tema matuko bo pako takadu atanu mamu bila kola mako bi kola wasare kundu damo eh to so pasara ekele pasara ekele akakeke tanga loto jure ujayai wa idha qila lahum shankuma qauma ittaku marai lojo ma baina aidikum tangi dogbame ijama nime kumede yudo وما خلفكم بياك دزنا ما خلفكم واتو ودجو مي ايري مي اجامني مي متسوكو جو kumewongoji turuma yenye enyoshiriola na yoyiane makosa dini yo memele ukola dini yo memele kuma mgba bẹ́yìn àìdí ikùn àmì ẹ̀gbà ẹkọjọ́ dùn àmì kìtọ́ gbé mẹ́ta àbáyọ ẹkọjọ́ àádọ́ àwọn ọjọ́ àádọ́ àwọn sáti wọn wá lọ lọ́dún sí bẹ́tẹ̀ bọọlụ bọ́ọ̀lù dùgù disco máa ń lẹ́jọ́ e bíbí oyin kí òjò òwú kọ́jẹ́ òdè kàkídọ́mọkùnrin òdè lẹ́yìn kọlà mú káyé yìí yọ dùmọ̀tẹ́ láàgù bíbí mẹ́tíòkò bíbí kì á dí mẹ́tọ́nà ma o ko ti kuma enye yo beta ne me ma de jugen ma o du me do ti mu de ne yo o ye mo du me du wi ona ke le tabia ne kwane ma do du bo ki lola ma ta ke bien ne lu kwane ko du me ki ko du e o le me choko i yama ni e pa bia ki lola men i yama ni ki anya lu lo bi ka me ma do mo ni o du me ko du bi a we so de bien ne ibe yo ma do ne da ki bi bi جوابه مخذوف تقديره وقدوك ما توما لعلهم لعلكم ترحمون كي يبنى مدنا بوجيل أبو مالك الله يبدو باكو فأعرضوا أمو بداكو ما ليلة جديا فياك لك ومو أما تني شدك أجوك يقوك كم مدعنا لبيا فلرمو أما نغيك هذا بي ما يتان lọ́sọ̀rọ̀ aláyà ìjẹ́ tó tòun àbẹ̀kí tó tòun tọ́ ẹ̀kẹ́ lu abdullahi ibn abbas ìdú fasara ń wá dẹ́ abdullahi ibn abbas fasara yayin idon wa ìtẹ́kù ma bẹ́ na àìdíkù mẹ́sọ́kọ̀ọ́jọ́ ìdíjọ́ bá bẹ́ẹ̀ ìdí yóò bá mi wá èdè yìí ọjọ́ yóò ti kálá yóò mú tagọ́bọ̀ yóò mú tẹ́nẹ́dì yóò mú lọ́gọ́ ṣíà yóò mú lọ́pọ̀ yóò mú àzífà yóò mú lọ́gọ́ ṣíà yóò mú tọ́ọ̀kọ́ yóò mú tọ́ọ̀mẹ́tìlì kúbùrọ̀ àmójọ́lẹ̀

ẹnkùnmẹ́tí kùnmẹ́mú yàrí mẹ́wọ́n wọ́n mẹ́jì yìí wọlé àpàkí jojú àpàkí lóde ọ̀tù ìyànẹ́yìn ajá kàmùnà ọkọ́ ẹnẹ́ kàkí ọ̀la ń recruit tẹ́ àmọ́ àbọ́kùnmá sinasi onẹ̀wí ilẹ̀ ma ná ma tẹ̀ gbẹ́ abẹ́ yọrí ma ma ọ̀la ma máa kẹrẹ bá dọ́ yọ ìkìtà yájá máa yà kó wọn múdùmú wà lọ́nà wọn àpáàlà tàrà nì múdùmú tí gbálígbá yóò ma ní fóònù ń kọlá ká máa tẹ́nẹ̀ 10 million a máa tẹ́nẹ̀ 5 million a máa tẹ́nẹ̀ 2 million tàmì bí ti prẹ́ǹdì mẹ́dùkọ́lọ́gọ́ ìjọba tákẹ́gbà mẹ́kí wá ní mẹ́

amẹ́nà ọ̀rẹ́dọ̀ ọmọ ọkọ́ mọ́ yé lélẹ̀ẹ́lẹ̀ ọmọ ayọ́ ẹbí ọlọ́kùnmọ́ kàtí mú jẹ́ ọ̀nà kàákùn yéyè mí kẹta àbí ọ̀nà gàbítẹ̀dọ̀ kọ́kọ́ wá ń a life has no duplicate no duplicate ekúlẹ̀ kìkú yìí mẹ́wọ́n bọ̀ lẹ́gàn gbegbe ilẹ̀ ń ọbọ̀ ọdá agẹ̀ àmú yíẹ tó kì tọ́nà jàndà ìmúdé habari kan ukó individual dẹ́ ilẹ̀ tapa yí individual yẹ́ ní àádọ́ ojú èyí dẹ̀ èyí generally àwọn ọdọ́gbà wà tó dábálẹ̀ ìtẹ́kù ma bẹ́yìn ẹnkì ara ẹ òbí ukú jẹunkẹ dí èsì tákẹ̀kù ẹnkẹ dọ́wọ́ èsì tákẹ̀kù sóòpọ̀ ọjọ́ kẹ́mẹ́yìn èèyàn ṣe pípò kẹ̀dẹ́sù kẹwé dẹun bíbí ṣe tánẹ̀ dọ́gbámúkú rẹ̀ wọ́n máa kàlùfàkún ẹ̀yàn wọ́n lè kú ìnáwó àwọn tóbi máa kọlọ ìnáwó ìyàngọ́gọ́ ilẹ̀ rẹ̀ kí jẹ́ kí jẹ́ ẹ̀yàn alọ́lá mẹ́yà nẹ̀ máa ń kọ́ gidẹ́ ìtẹ́nàmúnẹ̀ láàrín lẹ́kùn tùrọ̀ jawabuhu makhdhufun taqdiruhu taqdiru laya ishahu fa a'radu mama judu kobo ma gbe mo yo yo lale amedo la wa yi dani ngalau ka aya 46 wama ta'tihim min ayatin min ayatin ina idunga o aya almakuru'a iyo litari ojo kuma gbata de huya ngoma abekeke yo arigi ama ko yo domo tosi ola nabi muhammadu ti gesti o tosi ola qur'ani ti gesti o tosi ina dunga kuya ma dunga dogi wani illa kanu anha mu'ridin sede eli akina mune begi tamene leti papa amene amejudo rotiyo maliseke siedo ma waliyadu billah ojo ejan wa kadi hubolen mana ejan wa kan numa kwe hubolen mana ejan wa kan nitali gba kwe hubolen ma awa kubo ewu riyo bo ala te mana ewu gbanyo riyo bo ala e adu e pabi adu ngo tiene e yo tinga e ubede ki ɗaya eh, maka ya duka rabuwa an hun duka kan a ah, nige yaiwan emu eh, to ne kubo ma ya domowa a lutu ya ya 47 وإذا رزقكم الله قال الذين كفروا للذين آمنوا قال الذين كفروا للذين آمنوا من لو يشاء الله أن نطعم من لو يشاء الله أكبر أيلا إن هو تبالي تبدل نوى وجد أيلا يولا أنفقوا مما رزقكم الله قال الذين كفروا قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن يكون شركا تفسيره هو إلا في ضلال مبين بارك الله فيك وجزاك الله خيرا تو آية 47 سورة ياسين ياسين ما بيه وإن ياسين أدوات ẹ̀yà tí ilẹ̀ bí ẹ̀ wọ́n mọ́tòkù bá ń tó tókù jà ikọ́ wẹ́kọ́ wẹ́ pa sọ́nà òfúkọ wẹ́ máa pa ní tẹ́lẹ̀ kókọ́ jẹ́fẹ́ mú ẹ̀rẹ̀ jágbé ọwọ́ màdínà ẹwọ́ ẹ̀rẹ̀ jágbé àmọ́ tó kíbo ẹ̀ǹkà màkọ́ jẹ́ lọ́la ẹ̀yà sí orí ẹ̀ kò túbù bọ̀ mọ́ bọ̀ kẹ́ àdínì ti ẹ̀ àti súnà ẹ̀kọ́ súnà ti súnà súnà ní o na le nene ma to yi un ta ma mu da go mi abena ide ki ti no ma mi awon abi de ya ji sunna ma ka o sunna un ti o be sha ken abe fi sabile la ma te ne no ya be kuma te a ti ya kin nei ma ni lo yi o de ma to la no en Obi tó dábálẹ̀ àtẹnẹ̀jẹ́dọ̀

we mati ni kpọlọ kò bí ẹni wọ́n kọ̀lá tọ́gbàgẹ̀ ló ẹ̀wọ́lá ẹnẹ́kẹ́ náà ṣe màmẹ́ tí gọ́ọ̀mẹ̀ntì dáná ẹni ìní làgbàyàn fún ọmú mọ́nà mọ́ ní òdùgbò mọ́ Iwe ìwé kọmọsọ́nà ìwé kọmọsọ́nà jíìsì ìyá kó ìnẹ́nẹ́ kì í dúpẹ́ mọ́ ní gbogbo mọ́ ìlàgbà ńlá agbẹ́nkà yọ ọjọ́ àkàwọ̀ ìmìjìdẹ̀ ayayi yẹ́ nìhí wọ ìdẹ̀kílẹ̀ lẹ́wọ̀ kó àǹfíkò mímọ̀ rọ̀jẹ̀kọ̀kúnmọ̀ lọ́ kẹ́ amaija tobe machi anyaja machi ate na ọkọ machi ọyọ abụmohe ma ya ma domayo kọlẹ take domake net ma kọlẹ èèyàn tó má dẹ take wá ka ọmọ àti níhi à ń fi kú mi máa rọjà kọkú mọ kuma konya ne kuma ko bu bile bu yi ya ha kada ne da bu bi kwa no bu yi ke ya ko da gan pa yi gan ne ke ya la ti logo ya yi golu moto gba wele gba mu ka la to yo he bu yi ate on arubo ma seli ga ma nyu bi ko do ko ma ya me ni to ya yo ro inu gbi

bí ìwà kẹ̀kẹ́ ìwò lágbá tó kò láìlẹ̀ ọ̀kọ́ yẹ́lẹ̀ ọdún wíwọ́n mẹ́rin lókèlè gbúdù ẹjí tọ̀bàtọ̀ kọ́ yínbọ̀ dúnú kọ́kọ́ kẹ̀sí ní ẹni àbájọ yìí ẹ̀hùn kì múdà yìí ọ̀rẹ́ tòlè àwọn píkò kọkùnmọ̀lọ́ ìṣùkọ́lọ́ kọkùnmọ̀lọ́ àmẹ́nà ọba àtọ́gọ́ ìgbè yí ọwọ́ wá àmẹ́nà ọba ọba ìmọ̀ ìyájọba àtọ́ọ̀gá mọ́sálásí ọyọ́ ńgbọ́gẹ́ni ìgbìdága arákú àtẹ́kọ̀ yìí ẹ̀tùkú ẹ̀kẹ́ ẹ̀tùkú múdùn gbàgẹ̀ẹ́lẹ̀ eri kafiri yanyaka anana bibi de anana bibi kinola bibi alumojodo kafiri mi de ole lezina kafaru atode olaka ogele mami ni ile akafiri iya manana mama makozo ejama mano komi mama muda anu anu irimu awadunu awadi fidi ni none yii

màdó ànánà ẹ̀tẹ̀nẹ̀ dún ní ìṣàjọ́ mẹ́ẹ̀ òwe pé mẹ́ta màdó ànánà mọ́kànlẹ̀ ní èyàn yé wò máa yá kàtọ́ bọ́lọ̀ làbí akọ́ alóhun abẹ́jọ́ mẹ́lẹ́ yẹ̀ṣá olóòwò àfàrámọ̀hú ẹni èkì máa dúró yí eyó ọjọ́ máa dùn ọjọ́ ma fi ìdí wọn ké ọjọ́ hospital di hospital ke. àbójọ́ mà kí yànú ìhàn wọn kọ́ ní ìní táàní wọn jọ kú àkáwọn bàtà tálẹ̀ ní ìtọ̀mí ayádọ̀ rìn àṣàgbọ́rọ̀ mi ọmọ gbọ́rọ̀ rìn àṣàgbọ́rọ̀ mi àkọ̀rámọ̀wú oníyàndì fídìn mú yìí apọ̀lọ̀gọ́ ìtàbọ́jọ́dọ̀ káàkiri ànátọ̀rímú ma ń lẹ́wọ́ yàṣà in antum

يبقى الرجمون يا دابا ندو بمن قالوا ما نده mana kale mangomudu maini namtu bilali mubin amejane tuna metuwa ya medona ila ila yejugede ta kasumeleme nago yoyo bogi jana sire mama ko beke bi yo yoyo ki kìsọ̀ ọbẹ̀ òyí má ìyá jẹ́ sí kì á nà kọ̀ ìgbó ní ìyá mẹ́wọ́ papọ̀ ìyánù òyì nù páyúyánà òyì dẹ́ mímí ni kó lè yìí ẹ̀ṣọ́là ìyọ̀là yìí e yau yi ne ke muwa oko ne ke tale yi iye papio ti oyewu uji uji ema na ya lenu ma oya gbanwo we ko uji e yi ma ọgẹ́lẹ́gì dẹ́ ìnàdọ́ yọ́ mẹ̀mẹ̀lẹ́ kàdọ́mọ̀ ẹnu òjì ma ọpáyùn ìṣẹ́ yọ amọ́nùgbẹ̀n àríṣìkì ilẹ̀ ọjọ́ kábọ̀ ọjẹ́ ọbẹ̀ èèyàn kìsọ̀ bẹ́ẹ̀bí ìyẹ̀ àkọ̀ ẹgbó tudabale me George prosperity one pai janana beki janana memele ko be agenda mete wetu ke na agenda le enike fall we amika Afrika ya ko ko lojima element kafiri gidai ne gidai ko ke joye prosperity one lucky one wile kisi akimda noko mm, ojo edo yeye nei ole ole je la. ẹ̀ẹ́dẹ̀ dọ́ọ́sọ kọ́nyọ̀nyọ̀nyọ̀nyọ̀nyọ̀ pé kìí ló ti pọ̀tọ̀ akọ̀tù yìí agba àtíkí fọ́wọ́ náà ní wọ́n ẹni ó dáwò ìwó nínú jí ìyàwó

gbógi àti àjàmú nẹ̀yìn ma gẹnugọ́ yà ní yú bó ìgìnigí ejú dẹ́ gàá ràkà máa kíkà ọmọ ní kòkè ní dẹ́n bí i jàmínú yí mọ́mọ́ tí àmẹ́kí rálẹ̀ tó dúró yí lè bó mọ́mọ́ má pé kòkè ní mọ́kà yìí àmínú yí má ti bí kí nìyá yóòdí yóòdí yóòdí yóòdí yóòdí yóòdí yóòdí alẹ́ gbogbo mọ́tò ma pẹ̀kọ́ kám mẹ́rin ẹ̀kọ́jú ẹ̀dọ́ yẹ̀yẹ̀ ẹlẹ́ẹ̀dẹ́ owó kàdọ́mọ̀ ti pàtó nẹ̀rí ilẹ̀ máa kọ́dá kóhùn bígí mọ́ ni inú solo nẹ̀rí ilẹ̀ ń wo ilẹ̀ kìtì ẹ̀láhùn máa dùn ún lọ kó mọ̀ ẹ̀dọ́ máa dùn ún yà

بقي قارون ري يا ويلنا مثل قارون إنه لذو عبد عظيم أبو جوالا قارون في الدون مواي إرر ألو مامو وألو مامو مريدا أتيك أبو جوه ماما أتيه tura balẹ̀ ìyàmí kábìrì ìdọ́lọ́ọ̀lọ́ ọbẹ̀ nàgídẹ́ ìdò ó kàtí sayiduna abubakar siddiq كان يطعم المساكين المساكين المسلمين سيدنا أبو بكر الصديق جنا دي في دي نما بابا بيبي على بني محمد كما جنا عليه ọ̀ọ́dá òpòpọ̀ ìyàmá ní ìràwẹ̀ ìpamọ́ máma ní òyẹ́rẹ́ èèyàn kí á dòkòrò ìyàmá ẹnẹ̀kù yíra wúrọ́ ẹkọ́ ẹnà ọ̀gá egbòdú ní ọ̀fẹ́tò àbí bókì gbàdínà níbi muhammadu rẹ̀ pẹ̀lẹ̀kí weta wee ya ka nwa akọ ya nike vidi ubogi yọ igi agbudubo ya vidi madi vidi ni muma nini si saidi na abubakari na abubakari saidi na abubakari ya naam àtọ́sí ọjọ́ àbídì ma gbó tọ́ pẹ̀mọ̀ àbádàwò lẹ́mí ọ̀tẹ́ ìmọ̀ tó ń ma àbídì máa jádọ́ ọjọ́ mẹ̀mẹ̀lẹ̀ máa lè bá nẹ́bí ẹ̀dọ̀ ma máa àṣẹ ìlẹ̀kọ́ yọ́rọ̀ máa gbogbo àbẹ́jì máa ń dákì sí wẹ́yẹ adákọ̀ kí ẹ̀bí ẹmú ma òwe akọ́kọ́ bí ẹmú ma ọlọ́ ẹ̀kọ́ nà ma ní fẹ́ ìnà bọ́kàrà yẹ́ ni ibùtẹ́lẹ̀ ọmọ nìdìbò fọ́kàrà àwọn àwọn ẹ̀nà tẹ́sẹ̀ ṣájú máa máa dúkà páàlé tí àkọ́jú àti làkàmá ẹnu ìjí máa ma tí ó gbọ́ ọjọ́ ọjọ́ ń dàtí àjọ ìmárùjìkì wọn bùmájẹ́ ìmẹ́mí dáadé láyé wọn bùmájẹ́ mọ́nú yẹrẹ èèyàn mọ́nú ààrẹ èèyàn mọ́nú yẹ èèyàn ẹnìkì ìnìmọ̀dínì máa kọ́ ẹ̀sẹ̀ kwánà ọ̀nà méjì apẹ́yìn máa kọ́ ẹ̀sẹ̀ kwánà màdínì dábò abẹ́hùn kàjàlájó arú epo ìmúbìtò rẹ̀ ayé gbogbo alo gbàmà gbàmà ọgbẹ méjì akpẹ́yìn ma kọ́ jẹ gudugudu gudugudu gudu jẹ ma mú tayọ nígbè ńkó tó gbogbogbogbogbogbogbogbò kì gbóná ló lójó pàtàkì dúndà kì yẹ gbóná báyọ̀ yìí mọ́lá kọ́lọ́ mi ò ní ilé ilé ìdílé yìí bì dákì rọ sí yí àdákì rà lónìí ẹnì gidẹ jẹ adọ yóò kì ní ìmẹ́rin ẹni òjì máa ń ṣe àmọ́ ní ọdún mẹ́rin yóò mọ́

وقوما بالغني أو جاءت يوما مويا كدوم من داننا ما دو جميع مدقا ما دو جميع مدقا ما دو جميع مدقا كما مداننا يو uwa kama kama na uwa mamdo yoyi to kutama choka majuku yo ma wa ma wa kuwa dama ma gbe ya ma so gbe kuwa be un un

lẹ́rí ọ̀gẹ́ làbẹ̀ fún mẹ́rin ó kí tẹ̀sí lọ́rọ̀ lọ́dọ̀ àbúrò àwọn mẹ́rin mẹ́rin ọgbọ́n kà tó pa pàmẹ́kó dàbí yọ. òun sẹ́yìn ló náà gbọ́ kẹrẹ̀ tákò fẹ́ màmá tọ́nu màjánánà máa gbódábò yìí máa fàkó mọ́ ọjọ́dún mọ́mà àjọ́má àjọ́má is a trial is a test from Allah ale tẹ́sì ìṣekú gbọ́jọ́ ẹ̀dánánà àjọmọ̀ ìṣekú gbọ́jọ́ àbújá ilẹ̀ àdó ìwò rẹ̀ ale àjọmọ̀ ìṣekú gbọ́jọ́ anana ale ìṣekú àjọmọ̀ ìṣekú gbọ́jọ́ ọjọ́ àdókẹrẹ bá dùn ìdí ìkẹrẹlómọ́gẹ́dẹ́ gbọ́jọ́ dágbà pítà yóò má mà dẹ́ ọgbẹ́lẹ́ kàbójá ẹnì kàwùn kàbójá ẹkùn kàmáàbójá ẹnì ohun ìwọ̀n kàmáyé mọ́mọ́ ìyẹ́ni wọ amẹ́rà kọ̀kọ̀rọ̀ وأمر الفقراء بالصبر ọjọ́ ẹ̀dọ́ òwe tí mú bẹ́gì yíó mọ́mọ́ pàálẹ̀ mọ́mọ́ kúrìtù ìbára makíkọ̀ọ́ rẹ̀ máa dí ní ẹ̀yọ̀ sí máa wé òye jí máa wé kọ́ ọ̀rẹ́ máa ewu dàbí ìnìdàwó ẹ̀wọ̀n kìsẹ́wé wá náà yìí dàgbére ẹgbàdókè ọrọ̀ yóò yí ohun àwọn darí ìdíkì wọn mẹ́lẹ̀ yà ní kéde a má amadé àlè iye ọmọ dọ̀wọ́ tó yẹ wọn dédé ní àbẹ́kì kọjú àdọ́kọ́ wọn máa yí ọjọ́ àwọn sí bèèrè ìsọ́ kí sọ́wọ́ gbókù máa ma gbọ́ yín wọn ma má ọgbẹ́lẹ́kọ̀ fẹ́nà

ọjọ́ ẹni fẹ́ẹ̀nà bàkà àtòwẹ́ àtàmọ́gbóló ẹ gbégbé ilẹ̀ tákì nàìjíríàpá ìwọ̀lẹ́ ìdáyàrìṣà ńláwẹ́ ni wà á máa mẹ́n àkọ́ wàtẹ́kọ̀ wà á máa mẹ́n àkọ́ wàtẹ́kọ̀ وصدق بالحسنى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى wọn ayà olódodo yìí rẹ̀ àwọn yìí àyè lè rẹ̀ ẹ́ aláwọ̀ yẹ́ ni fa ọmọ tí nìyàn ọwọ́ amẹ́gbẹ̀ samanana gbógi samanana

wọ̀tẹ́gbọ̀nà táàkì àgbàdé òkọ́ yọ́ yóò mẹ́jẹ̀ bọ́lá ọjọ́ kọlá ọmọ wọn lòlẹ̀ ọ̀làdà tó kó bọ́jọ́ lókè anẹ́kọ́ yìí sọ̀tà ìṣẹ̀hún gidi òwúyìn ilé ìṣẹ́ náà ṣùgbọ́n ríra ìdọ́mà gain power kọ́ yàtẹ́ nà bí ọmọ ònẹ̀ ọ̀nà kí a lè kí abámúnẹ̀ gbọmọ àtúgbò gbà bí ìyàgọ́ ma ṣọ ọ̀rọ̀ ọmọ ilẹ̀mẹ̀ ẹ̀yìn náà ti kó nẹ̀ ẹ̀nà kàtí wùlẹ̀ gbà ẹ̀nẹ́ àgbóhò ẹ̀rí olùbìlẹ̀ lọ́wọ́ bọ̀ bí ọmọ gbégbé lẹ̀rẹ̀ ní ìyàmọ́ nánà kẹlikọ́pítà ma I'm a, I'm a big man by all means. وأما من بخيل أدومكم واستغنى وكذب بالحسنى أنا كيبيني وجي كودا كوسو كولو يو يامو كولو مملي يو يو دوديمي ọjọ́ ni àtàlà hangẹ́nẹ̀ lọ kọ́lọ̀ bíbí ọlẹ́ kí a dùn yé ké gbogbo àlàágbà yí ọjọ́ náà ọjọ́ أنطعم من لم يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين أمي كافر أكوغوي كان إلا إلا يجدي ولا غمتي oyi akọlu rọmọ na ẹja ọyọ rọmẹ ilẹ̀ iṣu ilẹ̀ iṣu gbogbo ma òbí tó dọ́ àdàbí tó rẹ̀ ṣọ́ngọjọ́ na lẹ́dẹ́ ìdọ́mọ̀ ha wẹ̀yẹ̀kú lónà mẹ́ta ويقولون تكبك جميع كافري مكة متى هذا الوعد أي تنقوا بلطان جدما ويونا جدما مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاءف لمن يشاء والله واسع عليم قيل دمعوا إيجو يوتي كثيرا متى هذا الوعد ẹ̀kpani promise ilẹ̀ tẹ́lẹ̀ àyà tókọ́lọ̀ inú kóńtò sọ ní pé tíọ́n mẹ́jẹ́ ní gẹ̀ẹ́síá àmàdọ̀lọ́ yọjọ́ yálẹ̀ ẹ̀kọ́ náà lọ́nà lọ́kùnmá kárẹ́. ọjọ́ mo hì bí wọ́n má òyì kọjọ́ dùn wọ́n má yìí tí mi ní wà múlá àyà ti kàrà sí lẹ́gẹ̀ẹ́ page 587 ojú àyà kìdẹ́ wọ́bì yẹ́ ni ẹ̀ẹ́lú bókùnmá kọlọ̀ làkìdẹ́ yìí kọ́lẹ̀ lèzínà kẹfẹ̀rú للذين آمنوا أن نطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين هل تفسير أبو بكر محمود قومي يعني قال الذين كفروا للذين آمنوا abegi jabi kafiri ma ka humbo kidi imani annasu hina ala wajihi al-istiza ma ka humbo gi adibe muma ma tini ka huma lo na oke fima amaruhum bihi min al-infaq e ma o me dig ma do ko ma lo na ko jo angeyo ma ka lo na oke anudimu mawlo yasha'u Allahu akramahu adadi vidin ngene gimaro ye yo yo ọjọ́ dùn rẹ̀ ní múdà ayá dùn yìí fíìmù tàgídùgùn hádá ní àǹtùm àmẹ́yìn mẹ́jọ àwà yìí mẹ́tẹ̀lẹ̀ dùn ilẹ̀ fi ìgbọ̀lẹ́ lè mú bí ẹ̀ẹ́dẹ̀ ìlànà ìgbèdè ọlọ́run mẹ́sí wọ̀fí tẹ̀fìríhì bí kò fíhìn mọ̀kí in àfihàn lè bẹ̀yẹ́ni anna mẹ́nísà lè òbìdí sagada ibi òfin ọ̀làmá mọ́dọ̀ lọ́jọ́ yẹ́yà ẹni tó ìmá dínà ọjọ́ dù yẹ́yà tí ọ̀rọ̀ gẹ́nà ìdókọ́ aló ìmúdà káàkiri wọ̀lọ̀kánà yẹ alùmàdù ìyà iléyìí ẹni tó kí ọlọ́rọ̀ gẹ́lẹ̀ kàbá mẹ́màtòkù mọ́ amọ́kọ́ lè dé dùn ukolo matini ma uma mokole bisiku leba itafira baka na mamu walau kana yafalu ma du'iya ilayhi matuku ukolo ti ba uma duma odonya ti unkolo lobe ne ko aluma iba kafir lama ti wa fihi aidan isharatun ila naw'in min al-kuffar yangodun iyo laige yangodun wa ishara shedomogi adomowa eushami kafiri azanadeko abogisha maama kiislamu kisha kafiri umaya mache allazina la yuminuna biwujudi llah mbogi manu kedo loyo kakoyo shedomo asoniu almuqdar ashwem kedou babi atengetu wayastaziu biman yaduhu ilayhi maata shuke ngabo amaadama du dola alitona ojo shuke كأثر المدعي ثقافة الأثرية مع أنهم أشد الناس الضلالة والغباوة أبيب الديفلوبمنت يمن الله ما دوني ما بلا ما بلا ما دوسكولو يو يولي على أنك بلا ما لنا تبدولي وهذا

أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين اللهم إنا تجدها تمر والسلام عليكم ورحمة الله وبركاته